wá lọ gbọ́ ohun márùn-ún tí a mọ̀ nípa olórin ni Tẹ́níọlá ee eh, tẹ́ni tẹ́nidé òye tẹ́nidé òye mo lò ní ohun ẹ̀gbọ́n àmọ́ láwọn kankan márùn-ún tí ẹ mọ̀ nípa tẹ́ni ti máa já wa sí ẹ ká lọ gbọ́ ohun márùn-ún nípa Tẹ́níọlá Àpáta ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀. Tẹ́níọlá Àpáta tí gbogbo wa mọ̀ sí Tẹ́ni Makanaki ó jẹ́ gbajúgbajà olórin àwọn kan tún mọ̀ sí Tẹ́ni the entertainer a bí ní ọdún 1992 nínú oṣù kejìlá sí ìlú nàìjíríà. tẹ́ni lọ sí ilé ẹ̀kọ́ gíga America International University ní ìlú Atlanta tí ó ti kà nípa ètò òwò business administration. ní ọdún 2017 tẹ́ni darapọ̀ mọ́ Dr. Dollar Entertainment níbi tí ó ti tọwọ́ bọ̀wé láti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀ ní pàtàkì ẹ̀gbọ́n obìnrin Tẹ́ni náà jẹ́ olórin tí gbogbo wa mọ̀ sí Níníọlá Àpáta òun náà sì ni ó jẹ́ ẹni tí ó ṣí ọ̀nà tó sì kọ́ Tẹ́ni lórin tí ó ràn án lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nípa iṣẹ́ orin kíkọ àti pé láti kékeré ni wọ́n ti jọ wà nínú ẹgbẹ́ akọrin. Tẹ́níọlá Àpáta náà ni ó kọ orin Davido tí ó mi ìlú títìtì ní ọdún 2017 tí a pè àkọlé ẹ̀ ní like that. lákòótán Tẹ́niọlá jẹ́ ẹni tí ó máa ń gbọ́ orin K1 The Ultimate Kwamwan Alhaji Wasiu Kwamwan ni mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe orin wọn dẹ̀ ni mo sì máa ń gbọ́ tí ó máa ń fún mi ní àwọn ìmọ̀ràn àti àwọn ohun tí mo máa ń kọ síta Tẹ́ni ni ó sọ èyí tó dẹ̀ jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ò mọ̀ nípa rẹ̀ kò báyìí lọ nípa Tẹ́niọlá àpáta gbogbo wa mọ̀ sí Tẹ́ni Makanaki tàbí Tẹ́ni the Entertainer ẹ máa bá wa ká lọ.